Cairo production. Àlọ́ ẹ̀dá mm-hmm. ń bọ̀ náà ó. Àlọ́ ń lọ Ohun tá a gbáyé ṣe àhóró o. Má ní bọ́lá jẹ́ ó rẹwà. èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì o. agbọ́n bí ayé ni mo ti rí òwe ọ̀mọ̀ràn bí ifá ò sí mọ́ mọ́ àlọ́ ń lọ àbọ̀ ń bọ̀ àlọ́ ń lọ àbọ̀ ń bọ̀ àlọ́ ń lọ òwe àbọ̀ ń bọ̀ àlọ́. ẹ̀ka irọ́ ó dẹ̀fẹ̀ yìí kọ́kọ́. àlọ́ ẹ̀dá lòwúrọ̀ ẹ̀dá ọ̀sán wa dàbọ̀ ee. Eh. alẹ́ wa òun ṣàlẹ̀ sàn kò sóhun tó ń gbé òun lábẹ́ ọ̀run wẹ̀ẹ́ kó yọ gbọ̀ngàn lórí ọ̀run. Abi bí owó kò lè lówó ọ̀rẹ́ wa. ọgbọ́n lolú tọrọ fi ń lo olúwọ̀rọ̀ o. ìmọ̀ràn tó pé láàfin láàyè pé yẹn. Hmm, má ṣe lògùn máa máa mọ̀ ọ̀rẹ́ bó bá ti ṣe ojú rẹ̀ ajá ni. ojú rẹ̀ ajá ni. abọ́ngbò yẹ abọ́ngbò oníṣẹ́ o àlọ́ ń lọ abọ́ngbò àlọ́ ń lọ abọ́ngbò. àlọ́rẹ́ kò ní láàbọ̀ ọ̀rẹ́ ó àlọ́rẹ́ eh, kò ní láàbọ̀. já jehova ẹ dìde ẹwọ ọrùn lè wá kí ẹmí òkú ọmọ sátani lẹsẹ lẹsẹ olúwa bàbá o bàbá mi ti mọ́tà olúwa bàbá lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù. yẹn náà sọ́ni ló ń lọ àti fẹ́ àti fẹ́ Sunday Cairo production. Aloe àlọ́lọ́ àbọ̀ntọ́ ohun tá a gbáyé ṣe àwọn olóhùn mákò ní bọ́lá jẹ́ ọ̀rẹ́ wa ro èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì ó agbọ́n bí ayé ni ó ti rí òun ọmọràn bí ifá ò sí mọ́mọ́ àlọ́ ń lọ àbọ̀ ń bọ̀ àlọ́ ń lọ àbọ̀ ń bọ̀ Cairo. lẹ́wà òun ṣàlẹ̀ ẹ̀sán kò sóhun tó ń gbé òun lábẹ́ ọ̀run wẹ̀ẹ́ kó yọ gbọ̀ngàn lórí ọ̀run agbọ́n bí owó kò lè lówó ọ̀rẹ́ wa. ọgbọ́n lolú tọrọ fi ń lo olúwọ́rọ́ o ìmọ̀ràn tó pé láàfin láàyè pé yẹn ṣe lògùn máa ma mọ̀ ọ̀rẹ́ bó bá ti ṣe ojú rẹ̀ ajá ni. Àlọ́ ń lọ, àbọ̀ ń bọ̀, ayé ló kàṣí lóró ẹṣin oníkà. àlọ́ àlọ́ àlọ́. ayé ló kàṣí lóró ẹṣin oníkà Túndé Cairo production. ìyẹ́ o. Túndé Cairo production. àlọ́ ẹ̀dá. E àlọ́ ń lọ àbọ̀ ń tọ̀ ohun tá a gbáyé ṣe àwọn olóhùn pákó ní bọ́lá jẹ́ ọ̀rẹ́ wa ro èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì ó agbọ́n bí ayé ni ó ti rí òun ọmọràn bí ifá ò sí mọ́mọ́ àlọ́ ń lọ àbọ̀ ń bọ̀ àlọ́ ń lọ àbọ̀ ń ẹ wá rí Jésù má pé ìdókòwò ẹ wá rí Jésù. bàbá àbẹ̀ wọ́n ní kí n wá fún yín ní lóṣù yìí bí tí má ti fún yín ní lóṣù náà ó máa ti yé yín nǹkan tí ẹ máa ṣe sí lóṣù yìí bàbá tó wọ́n ní wá. iná ẹni tó ń jẹ orúkọ ìgbàlódé nínú àwọn tó máa ń ṣe péyà lọ́dọ̀ wọ́n tún máa ń pè wọ́n ní bàbá bàbá kan ní mà wọ́n ń ṣiṣẹ́ security. bẹ́ẹ̀ ni àwọn ilé ẹ̀gbọ́n mi. ẹ pẹ̀lú abẹ́yìn ni Mr. Kúnlé tí wọ́n sọ wọ́n ṣiṣẹ́ fún mi. ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́. kí mo lálà mo lálà pé wọ́n dè mí mọ́ kí wọ́n nà mí bàjẹ́ wọ́n nà ayé mi bàjẹ́ ìyá àdúrà wọ́n nà mí tẹ̀yìn tí inú wọ́n nà everything lára mi mo jí báyìí ìgbà tí wàá jíyà ju ẹni ta ni mo rí arábìnrin tí mo ló ń gbógun ti ẹ̀gbọ́n mi tó gbógun ti ìdílé mi yìí òun ló kan ilẹ̀kùn tí mo lajú rí tí mo rí lálákọ̀ yẹn alákọ̀ tí màá kọ́kọ́ rí. tó fi yé mi wípé yàrá tí mò ń lá kò ń ṣàlàyé sùn. gbogbo ẹ̀rọ kan fún mi ní oṣù ọ̀gá. ìwé matthew ó sọ̀rọ̀ ó ní babe ìwọ ò sì rí gbà kànlẹ̀kùn a ó sì fún ọ wá kiri ìwọ ò sì tó túmọ̀ sí pé ẹnu ara yín báyìí lẹ́ máa fi béèrè lọ́dọ̀ ọlọ́run tẹ́ fẹ́ kí rosary kó ṣe fún yín for three days tó túmọ̀ sí pé màá gbàdúrà sí lóṣù. ẹ máa gbàdúrà gidigidi ọjọ́ mẹ́ta. nǹkan tẹ bá fẹ́ kó ṣẹlẹ̀ ní ti dáadáa nínú ilé yín àti nǹkan tí ẹ bá fẹ́ kó ṣẹlẹ̀ sí níta burúkẹ́ lè fi àdúrà lè jì lẹ́yìn tẹ bá parí prayer yẹn ẹ máa fún brọ́dà yín ní rosary yìí pé kọ́ máa lò ó kó máa fi sọ́rùn ó ń lọ iṣẹ́ ni o ó fẹ́ jẹun ni o ó ń sùn ni o whatever tó bá ń ṣe rosary yóò gbọ́dọ̀ kúrò ní ọrùn. tó bá ti ń lò. yes whatever máa fẹ́ ṣe tí rosary yóò bá ti já kúrò lọ́rùn wọn tí ò bá ti bọ́ rosary kúrò ìṣèwò ìṣòro àná jẹ́ kí a gbàdúrà olúwa tó ti ọwọ́ ọ̀tún rẹ̀ ṣàgbára. àmín. mo gbé rọ́sù yìí mo gbé wọnú bú ẹ̀jẹ̀ rẹ lọ sọ́ọ̀dì ohun agbára. sọ́ọ̀dì ohun ẹ̀rí ìyá. fi bá òkùnkùn ayé iye broda banji wí. jẹ́ kó jẹ́ ìṣọ́ àti ààbò fún. ẹ̀jẹ̀ jésù kristu kó máa ṣàn. àmín. àmín lórúkọ jésù. ṣe lọ́wọ́ mi ẹ̀yin ni mo fẹ́ fún kẹ́ máa fi sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sùn ẹ gbọ́dọ̀ yọ lọ́rùn please kí n máa fi rosary sọ̀rọ̀ tí mi ń ṣe catholic listen kí ni ìtumọ̀ gbélé wá wá wá wá wá wá ṣé n ṣe gbogbo ìyàwó tí ń yàjú lé káàkiri ṣá ẹni tó bá wà kú wa ó máa rírì kúre o ó ṣọ̀rọ̀ ẹ kó má wá nǹkan tí ò sọnù káàkiri. kò sí wàhálà kankan ṣe rí roses dẹ́hùn lọ́wọ́ mi ẹ ìṣọ́ ló wà fún. pàṣà òfurá pàṣà jáná ajá fura ajá jìn ṣẹwárí tó nílé ò bá wa fura ẹ̀gbọ́n olè ló máa kó lé ẹ lọ. kó tó wà fún mi kẹ́ fi sọ́run kò sí anybody tó lè make any you maybe to to to harm you or something in spiritual way so you try to understand me you have to take it. i'm sorry i want to take it. okay mo bẹ̀yìn mo fi ẹlẹ́dàá àwọn parents wa tó ti kú mo fi bẹ̀yìn mo fi ìfẹ́ tẹ́ ẹ nísẹ̀mẹ́ as your brother mo fi bẹ̀ just accept it please. Oh, torí rọ́ṣù náà ni gbogbo ilé ìṣẹ́ wáyé ok jọ̀wọ́ ṣé tí n bá ti gba ọ́dẹ̀ títán àbí. mo ti yes thank you sir. ti wá òkè. ṣé mo lè máa lọ wọlé lọ́sàn-án. ìfẹ́. thank you. Mm, you're welcome. Tọ́lá lọ. Actually, what's it there? Come on. Báwo ni? báwo dẹ̀. Ah, wọ́n tó fà á ẹ́ báwo. sọ̀rọ̀ kí mi náà ń what's the meaning of this? It won't be lọ́wọ́ yìí kí ló ń fi ṣe yọ́kùrọ̀. o ṣe rosary. wọ́n uh-huh. dà mí lóhùn eh, kúnlé ni o bí mo ṣe dé báwo kàn tẹ̀ wá ká mi mọ́nú ọkọ ni ló bá bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n mi ẹ jọ̀ọ́ ẹ mo fẹ́ fún yín ní nǹkan kan mo ní kí ni fún protection mm, mm, mm, ẹ ṣáàjọ torí náà fi sọ́rùn n bá yarí mọ́ lọ ìgbà tó dẹ̀ bó fẹ́ sun ẹkún sí mi lọ́rùn tó fẹ́ máa ok ṣé bí kí n ṣàgbà yín fi sọ́rùn ni mo kàn ní ẹ no wàhálà máa fi sọ́rùn fún protection ọ̀tọ̀. torí pé kúnlé jẹ́ àbúrò ẹ̀ òde ó fún ẹ rosary ó dẹ̀ gbà just like that this is hard wúgbọ́n mi máa wọ rosary lórí irú ìmúra báyìí. Ah! so sọ fún mi tán sìn tó bá sùtọ̀ tán sìn tó ń lọ sọ́fíìsì o máa gbé rosary lé lórí. Mm, má sọ yẹn pé ilé ìwọ́d tó ká ni mo jẹ́ catholic nǹkan ṣe o máa sọ pé wọ́ọ̀dù mo ṣe mọ́ra yẹn eh, besides i mean ọmọ ìyá mi ọmọ bàbá mi ni ni so nǹkan tó dẹ̀ ní ṣe ò ní on me okay so it's it's it's it's it's kind of cool a ṣe mú un lo necklace. èmi ò sọ pé ó máa affect ẹ but èmi ò like bó ṣe wà lọ́rùn ẹ̀ ṣe ti gbọ́ because ah, báwo kí ló fẹ́ fi rosary ṣe èmi ò ní kó má gbà nǹkan lọ́wọ́ ọmọ ìyá ẹ̀ but this is out of it jọ nítorí ọlọ́run yọ. no no mi ò lè yọ. o ò lè yọ. Mm. àti bọ́ bá suit fan mi lè má wọ̀ tí wọ́n bá lè wọ gan bó tó lè fi sínú kí n dẹ̀ dé táìlì lórí ah, kí lóyìnbó ń wọ̀ sísàlẹ̀ ara kan tó máa wọ suit lè táwọn àmọ́ náà yóò ń ṣe point gbàgbé ẹ̀ jẹ́ kí n fi lè lẹ́bẹ̀ẹ́ o ti understand so tí mo bá yọ mo máa mo máa hurt ọmọ ẹ mi ò dẹ̀ fẹ́ ṣe yẹn ok. mo fi ìyẹn náà ok um, tọ́lá ni so ìgbà wo ni a máa yọjú sí àwọn parent sensing. Tọ́lá ni mo bá ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tá a sọ ti ìgbà ọ̀la ń lọ yọjú sáwọn parents ẹ̀ o ṣé ọ̀rọ̀ rosary náà ló sọ ọ́ di nǹkan tó fi lè sọ̀rọ̀ mọ́ báyìí àwọn tó ṣùgbọ́n tó fi lè sọ̀rọ̀ nílé torí ojoojúmọ́ ni mo máa fi sọ̀rọ̀. well i'm so sorry tó bá pẹ́ ìwọ rosary yìí ló máa dá ìkùnsínú sílẹ̀ láàrin mi àti ọmọtọ́lá ní olólùfẹ́ mi i think um, kò lè work mo ní láti part ways pẹ̀lú ẹ̀ sorry. ọmọràn mi bá ò sí mọ́mọ́ àlọ́ ń lọ àbọ̀lá ń bọ̀ àbọ̀lá ń lọ àlátọ̀ ọ̀pọ̀ ọlá ewu ń bẹ ń bi àlátọ̀ ọlá o bàbá mi ń jẹ́ kó yé mi pé ewu ń bẹ ń bẹ àkọ́kọ́ náà ẹ̀yin mélòó lẹ̀ o. àwa mẹ́rin ni èmi àtẹ̀gbọ́n mi àtàràbìnrin tí mò ń sọ àtúnfì àkìtìmá èmi aṣọ gbà. wọ́n ń jẹ́ kó yé mi pé ẹ̀mí kan wà tó fẹ́ wá mú ẹ̀mí kan nínú ilé yín. mo kọ mo kọ èmi ṣèmi kò ń ṣèmí má bínú pé mo tá sí i rárá torí kò ń ṣèmí ẹ̀mí ara ẹ̀ ló máa mú lọ òun ló máa kú èmi àtẹ̀gbọ́n mi àní kú kíkú kan bí òun ṣe káyè òun ló máa kú. èèyàn wà lè ṣeé ṣe mọ́ bàbá mi ti jẹ́ kó yé mi bàbá mi ọmọ òrókò làdó ọmọ ọ̀sán ìlàwẹ̀ ọmọ abágijà má báyọ̀ jà ó jẹ́ kó yé mi pé pẹ̀lú òka táwọn ní kí n fún ọ yìí bọ́ ọ bá ti fi sọ́wọ́ ẹ̀mí òun kò lè rẹ́mi kankan mú lọ mọ́. fọkàn balẹ̀ wo <clears throat> òun lélẹ́yìí bọ́ ọ bá ti fi sọ́wọ́ bọ́ọ̀ bá ti fòkà yìí sọ́wọ́ bí aburú ó bá ṣẹlẹ̀ yóò gbóná mọ́ ọ lọ́wọ́ yóò gbóná mọ́ ẹ lọ́wọ́ ibikíbi tó bá ti gbóná mọ́ ẹ lọ́wọ́ ibẹ̀ lọ́gbọ̀dọ̀ rí òkà yìí ọ̀rì mọ́lẹ̀ ń bẹ̀. ibi bọ́ bá ẹ lójú oorun bọ́ ọ ṣe kíní gan ọ̀rì mọ́ bẹ́ẹ̀. èrè mọ́ bẹ́ẹ̀ ẹ̀ ṣèyàn kí n tún rí kíní mọ nǹkan ọmọ ní wọn kọ ọmọ tí máa ṣe wẹ́ẹ̀ bá burú ẹ kí ló máa ṣe fún mi tí ó máa yìnbọn fún mi. a ní kó gbẹ́lẹ̀ ní sọ fún ọ. mo ti gbọ́ mo ti gbọ́ tó bá ti gbóná kí n gbẹ́lẹ̀ ibi tó bá ti bá mi kí n rí ó ti tán. ẹ gbà bá ti gbóná kí n rí mú bẹ́ẹ̀. kò sí nǹkan kan ah! ṣáà ti rí mọ́lẹ̀. wàá ṣe ju bó ṣe rò ó kò sẹ́ni kankan tó máa lọ olú máa lọ. ẹ̀mí kan ò lè lọ. olú máa sọ́kù ah! dàbúkà má bínú olú máa kú olú máa sọ́kù. ọmọlá ẹ ọwọ́ adá báwọn. dàbúkà yóò dáa fún ẹ jẹ́ kí n máa wá àkọ́kọ́ fún ẹ. kí ni ẹni òfìfo ojú náà mi pẹ̀lú ìdílé fún mi. fẹ́lẹ̀ kóbi àlọ́ lè máa sáré. wọ́n ní owó bàtà rẹ̀ wúwo. àbọ̀nà oríkà ní owó rẹ̀ wúwo. bọ́ ọ bá lè fún mi ní ìdí ọ̀pẹ iná lọ sí etí ẹ̀ wẹ̀ bọ́. ibi ìdí ọ̀pẹ ni wọ́n lọ sí bọ̀. àṣepamọ́ ibi tí mo mọ wọ́n yẹn ló etí ẹ̀ bàjẹ́. ló wá àlọ́ lè máa sáré. àbọ̀nà wà bá rírí gan-an ìfẹ́ mi ọkọ mi ẹ̀yin jírò mi ìfẹ́ òtítọ́ ni mo ń bá ọ lò ìfẹ́ afábíyẹ kọ́ ni ìfẹ́ mi. kọ́ gbẹ́lẹ̀ kọ́ gbẹ́lẹ̀ kọ́ jì kọ́ tìbọnú ẹ̀ kọ́ sí lọ́yẹ̀ ọgbọ́n ìgbọ́dọ̀mọ lọ́wọ́ ẹ bí ó ṣe rí nù bó ti ṣe bó ti ṣe rí nù ó gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ ń bẹ̀ kọ́ sí yóò dáa fún ọ. ẹ ní ṣe oríire oníwọ̀n kan bẹ́ẹ̀ ṣe gbà kò sẹ́mi kankan tó mú lọ́lé o. àṣepamọ́ òwúwa àmọ́ lè má mo ti ṣe mo ti fẹ́ mo ti fẹ́ máa ń tẹ́ ó jẹ́ ó jẹ́ ó jẹ́. ìlú ayé o mi ò lè ra mi ò lè rí o bẹ́ẹ̀ lórí o bẹ́ẹ̀ lórí o. ńlá o làkúkà àbí kí ló ń polówó. ojú bẹ́ẹ̀ ìyàwó mi ọ̀dà kò fara burúkú ẹ̀ balẹ̀. ìyàwó ẹ̀ ọ̀hún kọ́ ló sọ̀rọ̀ ìwọ lolùgbèjà àbí ìwọ lolùgbèjà ọmọ aráyé kó o wáyé láti wá gbèjà àbí. rere wo nìyẹn ṣé òun tún ẹṣọ àti ní àbí mò ń. ó dà kó ìwọ ló wáyé tó wá gbèjà àwọn ọmọ aráyé ìwọ ló ní kíkúnlé máa lọ bó wà lẹ́yìn rẹ̀ ó ṣe jẹ́ wípé ẹjọ́ ẹlẹ́jọ́ tí ó kàn ẹ́ ó lò ń dá sí ó wá mú ẹrù tiẹ̀ ó fà á lọ́wọ́ ó mú ẹrù kúnlé ó gbé kárí. ọ̀gbẹ́ lákẹ́jà rẹ̀ òṣìṣẹ́ ní èmi ní òṣìṣẹ́ òun ni pé mo fẹ́ ju ẹlẹ́jọ́ mi mo jẹ́ kébí kálùwà ni. nǹkan tí ò ń jẹ́ kí yàn dá sí ẹjọ́ ẹlẹ́jọ́ òun ni mo wá fi wò lẹ́nu ọ̀rọ̀ tí ó kàn ẹ́ lọ́wọ́ tí ó kàn ẹ́ lẹ́sẹ̀ ò ní dá sí mọ́. agbẹjọ́rò. Yeah, yeah, ó ilé ilé wa ah, ikùn mi ah, ikùn mi ah, ẹ̀yìn mi ọba mi ọba mi ọba mi bẹ ọba mi bẹ ẹ̀yìn mi yé tani mo ṣe yé yé yé yé yé yé tani mo ṣe tani mo ṣe ọ yé yé yé ọba mi bẹ ọba mi yé tani mo ṣe yé tani mo ṣe yé yé tani mo ṣe tani mo ṣe yé. la kàn rí aṣọ òtí ẹ̀mí òfúyẹ́ òfúyẹ́ jẹ́ ìgbìmọ̀ mi. kò sóhun tó ń gbé òun lábẹ́ ọ̀run wẹ̀ẹ́ kó yọ gbọ̀ngàn lórí ọ̀run agbọ́n bí owó kò lè lówó rẹ̀ wá. kúnlé gbàtúrà tó wà lọ́mìí kọ́ wa lọ fìn sọ́dọ̀ bá fi sùràrí tán àwa mọ orí yẹn tó náà jẹ́ gangan ẹ̀yin ẹ̀ látó mọ̀ gbèsè tó bá tọ̀kan. bàbá bẹ ẹ jẹ́ pé kí ni màá ṣiṣẹ́. pátì mọ sọ bẹ́ẹ̀ mọ̀ tùràrí tèmi gbà lọ́wọ́ ìyàwó li bẹ́ẹ̀ bó gan bá wo mọ̀ rú lọ́gùn ẹ̀ bẹ́ẹ̀ bó aláwọ̀ funfun gan bá rù ọ̀rùn ó wọ̀ ọ́. mo ti gbọ́ tí màá dé lórí ẹ̀ ṣe ní kí She gonna? Uh-uh. mi ò lè pa. wọ́n ní wọ́n pa ayé wẹ̀. mi ò lè pa. ò ní pa ju ayé. bẹ́ẹ̀ lórí. kọ́lé nǹkan tó ń wá nídìí ẹ̀fà máa jẹ́ kí o rí nídìí èjè ṣé o wípé ọ̀rọ̀ tí ọkùnrin òun ló fẹ́ bá dá sí i ó fẹ́ fa ewu tiẹ̀ lọ́wọ́ kó gbé tẹni ẹlẹ́ni sórí àbí. nǹkan mi oníkẹ́mi gbé túràrí ká jáde kúrò nínú ilé ìyẹn ilé ẹ̀ wo ìwọ gbogbo ló máa fi ní ìgbà ìkàlẹ̀ fún túràrí torí túràrí ló ní ilé ilé yìí ò tọ́ sí wọn ọ̀tọ̀ níbi tí wọ́n tọ́ sí tó ti yẹ à jẹ́ sọ́kọ́ fẹ́ ẹ́ gbogbo nǹkan tó ṣe fẹ́ gbọ́n mi kò ti yé ni o ìlú mi kò dídí dùn bí jèrè mi jẹ́ bẹ́ẹ̀ òun máa ti dọ́dún united àná tọ́lá ìyẹn bí jèrè òun lè ba yé ìgbọ́n mi jẹ́ kó tó ba yé èdè mi gan máa wọn ilé mọ́ onígbọ́n fàjà fàjà fàjà fàjà ogun sùn ẹ ti jọ ti ẹsẹ̀ ọ̀tọ̀ ní ìjòkòtò kan náà nílé yìí bí kúrò lóko ni bí jàkútẹ́ ni àmì tó bá yẹ. irọ́ ló pa ìwọ ti mú dógó yàrá ò dákọ̀ mọ̀ kúrò bẹ́ẹ̀ ó yà é òkú jù. àdìpá wà á kúrò nílé ilé mi èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ wọ́n náà máa dán èmi àti ẹ̀ á ní ìkọ́fà nílé tí bíjẹ̀ bá náà wò ní fíẹ́ka ni ó ti rò ẹ̀kọ́ fún wa mọ́ mọ́ ẹ̀gbọ́n mi wá ó rí pé orí ẹ̀ ti burú pẹ̀lú àtúnyẹ ó pé orí ẹ̀ ti dàrú kúnlẹ̀ sórí ní ọjọ́ kọjọ́ ọjọ́ kọjọ́ tó bá tún san aṣọ orú ẹ̀ ṣòro ilẹ̀ máa ga jù ẹ lọ. ẹ tí bá ṣe àìfini ni àìfihàn pèèyàn tó ń wára kó sọ́bà àtẹ̀wá sí gbòòrò ìwọ. ẹ̀gbọ́n kí ni mo ṣe kí ló ṣe. gbọ́ mo mo dé fọmọ sínú ilé òde ní lára kí ni ti láti máa gbé èéfín káàkiri nulẹ̀ what's your stress. ṣé nítorí tí ọlá lè ṣe ń pariwo lé mi oh, lórí. kò tó kí n torí tọ́lá bẹ́ẹ̀ jà kí ló kọ́ ẹ kí ni tẹ pẹ̀lú ẹ ìwọ ló mọ́dún nínú àbí wọ́n ló fẹ́ ẹ́ wá má fi ọwọ́ sílẹ̀ tó bá fọwọ́ sílẹ̀ ní máa gẹ̀jẹ̀ o máa gẹ̀jẹ̀ àpá ẹ̀ máa wà bẹ́ẹ̀ forever and ever ni. ẹ̀gbọ́n mi tó láwọn ṣe yàn gidi. bẹ́ẹ̀ kò vacate inú ilé ìfún ọ̀rọ̀ tí mo pè é láti bá ìsọ nìyẹn. ẹ̀gbọ́n mi tó bá jẹ́ yẹn lè fẹ́ sọ ìsọkúsọ nìyẹn. olùkúrí ẹ ti dàrú mi sọ̀sọ̀kúsọ lẹ́nu kò lè rí ká ẹ tí mi. yá tó sábì tó tó bá tó sọ máa tún gbá ẹ tẹ́ máa tún gbá mi. Ah! That's what, that's what I'm telling you. Bẹ́ẹ̀ ló sọ fún ẹ. Mo máa nà ẹ́ tola. Do you want me to marry you? tó bá rí yó. Tọ́lá. Wọ́n ti to to torí mẹ́rin ni ó. Wọ́n náà ti grow up àbí? O the di man. Dẹ̀yìn tó wá pé man yẹn àjẹ́ pé mẹ́rin lèmi. Abẹ́ ẹ̀rọ ẹ̀rọ ọmọ ẹ̀ èmi ló ń dúró tì ló ń bá sọ̀rọ̀ yẹn. Listen listen from this moment okay? Ìwọ̀nba ẹ̀rọ ẹ̀ tó ọ̀pọ̀ lè kó jáde kúrò níbàyìí tó ṣiṣẹ́ owó ẹ̀ kó kúrò nínú ilé fi ilé mi sílẹ̀ fún mi sir. owó ara mi ni mo fi kọ́lé mo lè fẹ́ enjoy ìgbésí ayé mi go get somewhere i don't care wherever, sir. wherever you, you, you, you, like just go. ẹ̀gbọ́n mi try to understand me please. jàre kí ló ṣiyẹ tó wá sùn síwájú ta lójú à kí ló dé kí ló ṣiyẹ. ọmọkùnrin ọmọkùnrin fìbílẹ̀ o ẹran àkóbá tó wà lára ẹ̀ á tún wá kọ́ ti ẹran mi bíbá yìí o. kí ló ń sọ làpò ká dìde ọ̀rọ̀ ọmọ yẹn ti bẹ́yìn jọ ló jẹ́ kí n wá rí ẹ kí ló ń sọ omi ẹran àkóbá. ẹ wo àkóbá tó wà lára tiẹ̀ ó ti kó ọ̀ràn mi tó bá rí bí ọmọ tóníkàbẹ dáṣẹ bóyá bóyá ṣe mí bí ẹni ó fẹ́ràn mi yílẹ̀ báyìí báyìí báyìí ni. <laughs> ìwọ bàbá ológun làpọ̀ ah, làpọ̀ o ti ń ṣe drama fún mi àbí ìwọ bàbá ológun bó ṣe jàǹbla tó lẹ́nu tó lẹ́nu gidi gan ipe bàbá ẹ̀ máa ń forí rìn láti ibìkan sí ibìkan ni bàbá ẹ̀ sọ didi ìlú mẹ́rin níjọ́ kan so wọ́n ní èèyàn kan lè dá sí àfẹ́ báyìí wá wá wú lẹ́nu wá sùn kalẹ̀ òun sọ fẹ́mi pé kíní kan ṣẹlẹ̀ wọ́n wù ọ̀gbẹ́ni ìyẹn kọ́ ló má ta àjọ máa parí ogun yìí ni o kó yá dìde sí ọ̀rọ̀ ẹ ti lẹ́yìn gan o ọmọ yẹn wò ó ti gbóná gidi ni ká lọ rí dádì ọmọ ọlá àbíkí lọ́pẹ́ àbíkúnlé àbíkí ló ń jẹ́ o ò lákúnlé kankan ò mọ ọlá kankan mọ́ tó bá rí bọ́mọ yẹn ṣe ṣe mí àná mọ́ ń nà mí bí ó fẹ́ràn mi yílẹ̀ ọpẹ́lọpẹ́ bàbá sójà tó wà lẹ́yìn mi ó dákúlẹ̀ ẹlẹ́ báyìí ṣe làwọn aláṣọ fún mi yá ó ń ṣẹ́wó sí mi báyìí pé kí n wá kí n wá kí n wá ọlọ́run ló ní kí n má dà wọn lóhùn. kọ́ ń bí o. kémi máa lọ. Mm. òbí jẹ́ kí n máa wo ìpàkọ́ ẹsẹ̀ báyìí. mo mọ ẹni sùúrù mo mọ wàhálà tó tó bá ti wá wà òkè. alẹ́lẹ̀ ń ba bún. ọ̀rọ̀ ń ba bún. ó dá sọ lójú èmi ṣáàjì kó kalẹ̀ fún tó bá ti ṣe tán. owó náà ló wà láàyè ẹ̀ lọ́wọ́ tẹ̀lé lọ́wọ́ bí ọdún máa ṣẹ̀ṣẹ̀ kúṣẹ̀. màá tó bá ti pè mí màá wá. wẹ́ẹ́ kó yọ gbọ̀ngàn lórí ọdún. àgbọn bí owó kò lè lọ́wọ́ rẹ wá. ọgbọ́n lolú tọrọ fi ń lọ ṣé wo ilé ìnáwó ìyá tí mo jẹ kọ́ àjẹmọ́nù tèmi náà nílé ṣé àmì tẹ̀kọ̀ ẹsẹ̀ mi. ọ̀rẹ́ bó bá ti ṣe ojú ajá ni àmọ́ ń lọ àbọ̀ ń bọ̀ bọ̀ àwọn ń bọ̀ àwọn ń bọ̀. ọ̀gáàlà ọ̀gáàlà. àbà àwọn bàbá kí lọ́sọ̀ báyìí lọ. ah ló ti ṣe pé mo ti gbọ́n bíbẹ̀ látẹ̀kùn. ah fúnlé má bínú ti ọmọ ìyá mi ọlọ́wọ́ jẹ́wọ́ gan-an ni o tí ó bá mi ṣe wọ̀wà ńlá mi níwájú o bí táwa ẹgbẹ́ ká kó omi àṣẹ lọ́wọ́ nù wọ́n lábọ̀ ọ̀rọ̀ ń pè mí lẹ̀ bí ń ṣe bẹ́ẹ̀ máa ń ṣe dáadáa sí mi gan òun lẹ́ẹ̀dì máa dùn bọ̀ báyìí kí ló ṣẹlẹ̀ gangan kí nìkan tó fẹ́ gangan tó fi fún ọ̀gá náà èmi ń ṣe fún ẹ iṣẹ́ tí mi lè sọ yìí i want clean job bí àwọn lè dìá ọmọ ẹgbẹ́ spoil family mi sí wọn she wan just to separate me from my brother i want to treat her for her mo fẹ́ kó bá mi wẹ̀ tẹ̀lé just went and spoiled her face for me. ìyẹn ló wá ká àwọn ọ̀dọ́ yìí ah, kí ni mò ń ṣe bí iṣẹ́ òun gbà mi iṣẹ́ méjì náà iṣẹ́ bá lè gbé fún mi lórí sọ lórí fún wa ní kí spadà wá bá àbí kí ní kí sinna wá bá ọ máa yanjú ẹ máa fún wọn iṣu kò sọ̀rọ̀ lórí yẹn nígbà náà kí wá wà ní. kò sí wàhálà ọ àwọn guys ẹ ní ìbáwọn dáhùn pọ̀ jù ó tún wá wá àwọn guys yẹn pé ó ṣọ́ fún wọn kí n máa ṣe ní wàhálà. ọmọ Kúnlé ó fọ́ nìgan èmi máa ní ọ̀gá ńlá màá ní kọ́ mọ́ wá bá iṣẹ́ wa ní fọkọ̀ kò ní já ọmọ mi láéláé àwọn ọmọ tèmi Kúnlé bọ̀ kò sí pọ́bẹ́rẹ́ tó kébí a ṣe sọ̀rọ̀ mi ìnẹ́gbọ̀ pẹ̀lú ẹ̀ mo ò ní kó fún mi iye báyìí ní kó lọ mú iye báyìí wá ó mọ̀ ẹ́ pàṣẹ sílẹ̀ ó dóṣọ́lẹ̀ lọ ni nǹkan tí mo rò mọ́ lára ni wọ́n lọ́ máa ń ṣe dáadáa àbí kò ń ṣẹ́gbọ́n ẹ̀ tó máa ń gbowó lọ́wọ́ ẹ̀. máa jí òun náà ni. ní tí màá ṣe máa pa ẹ̀sẹ̀ lórí yẹn kò sí problem kan tó mọ̀ nídìí ni pé fún mi details ẹ̀ gbogbo formation tẹ̀ ẹ̀ fún mi a máa yanjú ẹ̀ fún mi ní bí a bí forty eight hours máa yanjú iṣẹ́ wọn. ọ̀gá ala ẹni gbogbo details wà dọ́wọ́ ẹ̀ and wọn gbé òní charge mi bí i as you bring to the mo mọ nǹkan tí màá ṣe tí inú dẹ̀ máa dùn àbí báwo spider. ó kéré lọ <laughs> ó táṣọ lọ. sinaki lórí sí. kéré gan lórí lójú ẹ ṣé tí kò fámìlì wọn ni ẹdẹ nǹkan bí ayé ọgá ńlá. ó dá sí problem lórí ẹ ó kéré náà. báàmà ń jẹ́ kẹ́ ẹ ṣe fàájì ẹ lọ bẹ́ẹ̀ máa ṣe fàájì báàmà bí ṣẹ̀kẹ̀rẹ̀ bá ti dùn o kó ń ga tẹ̀lé àtẹ̀lé ìjó máa tẹ̀lé antrax dákun kó gilé lò fún mi jàre àtẹ̀kọ́dé challenge àgbàgúrú maraj àwọlé pẹ̀lú bugatti ankara lórí fasasi ìdí ń bẹ nìbàdàn o òkè ń bẹ nìbàdàn o ìdí àrẹrẹ ìdí àrẹrẹ òkè zango òkè. Twitter alọmọ mẹ́ta fẹ́ yà síkà forever, bàtà fẹ́ yà bọ́mbà fẹsẹ̀ pólì ẹ bá mi kíkún lé sàlẹ́nsà ọmọ mùsùlùmí tó fa pólì èrò tó ń lọ London ẹ bá mi kí káyọ̀dé kídà tírí gbẹ̀kú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọmọ Ìbàdàn tó di nígà ibà ọmọ wòlíì tó ń fa tábà pàṣírà sùsára kó tàǹbà òmùgọ̀ fẹ́ ogun ládà wọ́n dẹ̀ ní mọ̀mọ́ rẹ̀ fẹ́ rí àfàdà kí ìdẹ̀ ti fẹ́ sílẹ̀kùn fẹ́kù oyó tó ń wá bẹ́kùn fẹ́ fi fáńdélẹ̀ ó tí mo gbé wá o lórí ìsìkèlè ewu àdánáwọlé pẹ̀lú sàbẹ̀rẹ̀ kí ni adédèmí kan bẹ̀rẹ̀ owó afẹ́fẹ́ la fi sàn sẹ́yìn àyètí náírà àbákí ìdán máa bínú máa kó báńsì jáde wọ́n fún mi lólóṣó tó wọ̀ dáhùn wọ́n fún mi lórógbó tó ti ground ẹ̀yin kọ́ lẹ́ máa sọ fún wa bóṣogbo ti di táwọn wérọ́gìn gúúsìgúúsì àjòkó sórí sí ẹ̀kúsì ẹ̀rọ sì kìlá pé àná ó dàrú ìbàdàn. ó lè ń tó àtàwọn àbùtá àṣàṣà làwọn ọmọ àkìkà àdúgbò lórí kí ló jẹlẹ kankan wo mìnẹjọba ẹrọ kan tó ṣẹlẹ̀ níbi wọn ti fún fọtù ẹ wa àdẹ ní láti tá bá ẹrú ká bá ẹrú gidi àṣìyẹ lè ṣe ká bá ọgbọ àwọn olùsí tó ń gbé kí ká bàjẹ́ fún ó ti yẹ ìrẹjọ òyà ẹ bu ẹ bẹ ṣe bẹ ibo la ti ń jábọ̀ tẹ́lu ọwọ́ mi ò bá báyìí lẹ́rù ìròyìn mi tẹ́ ẹ ti gbọ́ kò tó báyìí lẹ́rù ni ẹ dá mi lóhùn wọ́n ràn yín iṣẹ́ ó dá yín lójú pé ẹ tó já ara yín gbé o ṣé ẹ wá rí àìmọṣẹ́ kan ọmọ òwò tó mu torí bomi gbígbóná ló ní ṣàkàkọ òwò rẹ. ló lùgbẹ́jà mi ìgbà tí eṣinṣin jẹ lẹ́kọ̀ọ́ ní ìwìnrin yìí ẹ̀ sílẹ̀ o ẹ̀yìn gbòdì ni wá ṣe àti dáṣẹ̀rí àtúnṣe ẹ wá kó ìwé ẹ kó àdá. ẹ fẹ́ wá gbèjà. irú sáwọn lọ dá fún mi yìí náà kí ló kẹ́ ní àti ẹ̀yìn àti ẹni iṣu ọ̀gá kò sí mọ́tò ẹ̀rọ mi ò ẹni mọ́tò wà lọ́rùn tó fẹ́ pẹ̀lú nìyẹn tó bá mú ṣẹ́ẹ̀tì yẹn wá màmá yanjú ẹ̀ lè ta ó ti gbọ́ ní àti òun náà báyìí. <laughs> Ah, ah, ah. ẹ ti rí kankan o. lọ́bẹ̀ gbẹ̀gìrì o. àpọ́n bí ayé ni mo ti rí o. ọ̀mọ̀ràn bí fa ò sí mọ́mọ́ àlọ́ ń lọ àbọ̀ ń bọ̀ àlọ́ ń lọ àbọ̀ ń bọ̀ àlọ́ ń lọ o. ẹjọ́ ibùkún ayé rẹ̀ lórí kìnnì ṣé ìwọ tún lè wá ìwà kò máa ní ọ̀gá lọ́dà kí lè tó jẹ èmi tó jẹ ipò wọn sọ́sọ́ ni mi kàkà tó bá ní mi kò sẹ́ni tó fẹ́ jí mi gbé tó bá tó wá jí mi gbé wọn ti fẹ́ fún wọ́n á obìnrin lásán lásán obìnrin àtẹ̀yìn tọ̀ wọ́n èyí ṣe mi mi ìmọ̀ kọ́tọ́ lù mí mo ń ṣubú mo ń mo máa gbọ́ gbàsí mo gbọ́ gbòsì lóyún kí ni kí ni àjọ jẹ ìgbowó lọ́wọ́ ní ìgbà ọkọ lọ́wọ́ lórí iṣẹ́ tó gbé fún mi ìyàwó ẹgbẹ́ ìkún lè dúró àwùjọ wá dé mi òun bí ẹgbẹ́ iṣẹ́ tó gbé fún wa lọ iṣẹ́ lórí kúkú o. 对。 lọ́jọ́ yìí gẹ́gẹ́ bí wà lórí wa nù wo wo sinẹ wo sinẹ dẹ kálákùn ló bá ọjà ṣé wọn ní fèsì ẹ wọn ní wọn tó bá ọjà. oh, oh, wait. If I joke, I'm stop. Ah, babe. Ọ̀gá la, owó ṣe tíátà fún mi. guys, eh, ìwọ kọ̀ lọ wọ ọ̀rọ̀ ẹ̀ wọ kọ́ bandage gbogbo ẹbí tí ọmọ iṣẹ́ mi ló fi máa bẹ̀ ló ṣe. wọ́n lọ́gọ̀ náà yín ẹ́ omimu náà yín mà ẹ́ apagba ẹ̀ ọ̀gbẹ́ mi náà yáàdì ẹ̀mí yá wù wọ́n súnú yín ẹ́ ògé mú ẹ̀jọ̀ wọn náà ká gbé rẹ̀ wà ẹ́. àlọ́ máa sáré àbọ̀ náà wà bá àṣepé kò má sí àṣepamọ́ ló wá. tí wọ́n ti gbẹ́mu hu aláwọ̀ ẹjọ́ jẹ́ abáwọ̀ ló fi ṣe fún mi mo bàbá bẹ́ẹ̀ fi ṣe fún ẹ ọ̀sìn náà kò tí ì jẹ lọ. ọkọ mi ẹyin jíròrò mi ìfẹ́ òtítọ́ ni mo bá ọ lọ tẹ́ apá nìyẹn kọ́ ní ìfẹ́ mi ẹ̀yin jú mi ìjẹ́ màá bá lọ. ṣì ń lọ fún ẹ o mo pa lówe fún ẹ o ò gbà ṣó wá rẹ máa jẹ́ kó kọ̀ọ̀dín nínú rẹ̀ kí ló dé tó o fẹ́ fi orí gbé ogun tí ò ń ṣe tiẹ̀ ṣó wá rẹ last one ni mo fẹ́ fún ẹ yìí lẹ́yìn eléyìí tó o bá tún dá sí ọ̀rọ̀ tí ó kàn ẹ̀mí ẹ̀ olùwàfídì bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Yeah! 好，就们。 ní orúkọ jésù ní àgbà àjẹ jésù ẹ̀mí orúkọ ọ̀run ẹ̀sùn kárẹ̀ ẹ̀mí òkùnkùn ẹ̀mí kúkú já jehova ẹ ti di ẹ̀wọ̀ ọ̀run lè wá kí ẹ̀mí òkùnkùn ọmọ sájà ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù. ìjọ ìjọ ìjọ tí mo ń jọ ìjọ fẹ́ báyìí. Yeah! You don't, don't, don't, don't mi gbogbo etí ti ń tàn mí òjò òjò látàrí òjò kí n ṣe fún ẹ tó lè tó yìí. ẹ gbà mí kúlẹ̀ ẹ gbà mí olùgbèjà ìwọ ló kọ́ ludò láìmọ̀wé ó fẹ́ gbé lọ́wọ́ ojú ẹkùn láìjà wọn ẹ ṣì mi ò déédéé lóró báńjí ni tó kọ ẹ ṣì mi lóró ẹ wá fi ara yín balẹ̀ lẹ́yìn lè pọ̀ bí yín yàn lára mọ ìdí tí mo fi di èrè abuniṣán. nǹkan kan tèmi ń béèrè. ṣé kò ń ṣe odò ẹ̀tàn lẹ́ńdọ́gbọ́n tàn mí lọ yìí tẹ́fẹ́ kí n lọ tàn síbẹ̀ ẹ má fi ọ̀rọ̀ ìfẹ́ gbé mi mọ́ra o torí orúkọ tèmi ò kì í ṣe ìfẹ́ o mi ò dẹ̀ dé ilé ìfẹ́ rí. <laughs> kẹ́mi orúkọ tèmi ò kì í ṣe òkété òkété ló bá fáàmù lè lè dáfa báńjì lórúkọ mi ṣé tèmi àti ẹ bá ti jọ ń sùn báyìí má dé máa bá ẹ jí. ẹ ṣọ́ tí orí mo nífẹ̀ẹ́ ni tí mi ò bá nífẹ̀ẹ́ tí mi ò dẹ̀ ṣetán láti fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó mi mi ò ní kọ́ ní fẹ́ sẹ́yìn. wẹ́ tó bá rí bẹ́ẹ̀ ń gbà yẹn ìgbà lè máa lọ yọjú sí grandma mi. ṣé tí mo bá ti yọjú sí àgbà ṣó ó ti tán. ọ̀rọ̀ wọn tán síbẹ̀ o torí pé ò ń sọ fún mi pé o nífẹ̀ẹ́ kẹ́mi gan-an mo wá fẹ́ rí àmì n ò tí ì wá ara mi bó o ni n ó ṣe mọ̀ pé lóòótọ́ àti lódodo ló nífẹ̀ẹ́ kẹ́mi jẹ́ ń rá mi jẹ́ ń mọ́ torí ẹ̀yin ọkùnrin ẹnu yín dùn ah kódà ẹnu yín dùn jó yín lọ mo fẹ́ rá mi jẹ́ ń rá mi ẹ ṣe gùnmà mm. ẹ ṣe àmàrin ìbá ṣẹ́rí grandma òótọ́ ọkùnrin pọ̀ ń ta ṣùgbọ́n ọ̀tọ̀ ní ti kán láwùjọ òkúta. wọ́n sọ mí. ẹ ṣe mà mm. mo nífẹ̀ẹ́ kẹ́mi gan mo dẹ̀ fi ń dání lójú pé nǹkan kan ò ní ṣe. òwúrò ah, mm. ó dáa bẹ́ẹ̀ náà ṣùgbọ́n sórí ọmọ tó ń wò yìí mọ́kànlélógún ni lọ́dọ̀ mi ẹyọ kan orí ẹ̀ rèé hmm. sọ̀rọ̀ mi yíyọ ìkúnlẹ̀ mẹ́ta ni mo kún mẹ́tẹ̀ẹ̀ta ti lọ hmm. nínú mẹ́tẹ̀ẹ̀ta òun nìkan bí yìí lẹ̀ fún mi èyí tí wọ́n bí lẹ̀ fún mi ni mò ń rí pè ní ṣojú mi òun nínú mi fi ń dùn ìdùnnú mi nu sọ wá rí báyìí pé nǹkan kan gbọdọ̀ ṣe é tí nǹkan bá ṣe é sórí pé nǹkan ti bàjẹ́ nù dákun bó ṣe bá ń tọ́jú rẹ̀ tí nǹkan kan ò fi ní ṣe é ni mò ń fẹ́. màmá lágbára ọlọ́run kankan mi ṣe àmín lè fi ń dá yín lójú pé ayé tẹ̀sìn ò jẹ́ lọ́rọ́ kẹ́mi máa jẹ́ fún yín ooru díẹ̀ máa jẹ́ ẹ jẹun kẹ́mi ẹ jẹun ọmọ kẹ́mi ẹ jẹun ọmọ mi ṣẹ́gun àfọ̀kànbalẹ̀. o ṣeun bàbá mi arọ wà ní ní ọ nígbà kankan ọgbọ bí o ti ṣàṣeyọrí o tún wá ṣàṣeyege ọgbọ mi tí ẹ̀mí bá gùn téèyàn òkun kéke ẹni jẹ́ pé èèyàn ṣàṣeyege àṣeyọrí pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n àṣeyege ẹni bàbá àṣeyọrí hmm. ọgbọ́n bá ọ ṣàṣeyege ọgbọ́n mi dàpọ̀ bá ń tọ́jú rẹ̀ nǹkan kan ò sì ní ọ́ sí àbúrò ní ọ́ sí. That's your gum. That's your mouth. Okay. That's your gum. That's your gum. That's your gum. Yeah, who's there? Kemi. Oh, Kemi. Whoa. Yeah, chemistically, up. You're welcome. Mm, mo ti lóyún. ta ló ní oyún yẹn. Ah, ah, irú ìbéèrè wo nìyẹn. mo kàn ń béèrè fún confirmation on ni You know, kí n má lọ bẹ́ẹ̀ understand wọ́n wáyé pé ń ṣe ló wá bá mi bí kí n advice ẹ pé nìkan fún ẹ lóyún but now I know oyún mi ni. ẹ wo bàbá jí kí màmá ṣe é sí i. ṣe ìbéèrè ọlọ́gbọ́n nìyẹn ṣé mo pé èmi hmm, bí ń ṣe wá mo yín sẹ́ẹ̀bù and um, ìwọ náà wọn bá orí tó kà kò síṣẹ́ ìyá àgbà wọ́n ṣe ń wojú ni èmi mi ò lóbi okay so tó bá wò dáadáa wà á rí pé oyún no ah. ó túmọ̀ sí pé oyún yẹn àmọ́ bá ṣe máa yọ kúrò ni. yé mo gbé ọ̀nà bó mi fẹ́ sọ fún ìyá àgbà mo fẹ́ ṣe yún. kẹ́mi ò ní sọ fún ìyá àgbà wọn ò sọ wẹ̀ fún ìyá àgbà ah. ìyá àgbà kan ló bá ṣe ara mú kó ìyá àgbà ọ̀dẹ̀ nímọ̀ kankan. ẹ ẹ ṣe ti gbọ́. nǹkan kò dẹ̀ ní ṣe mí. ọmọ nǹkan kò ní ṣe máa tó ní wọn. lọ́ba jí. ẹ ó ti tó kẹ̀ mọ́ wọn ò ní ṣe. náà ó lè gbọ́ ṣòkòtò ẹ̀ náà. <laughs> Come on, come on. ṣe pé she quit. fún mi ó máa ní side effect ṣá. side effects, báwo ẹ ṣó rò pé mo kàn bọ́ sí títì rẹ oògùn fún ẹ ni ó máa dúró medicine or no she, you know? Take one day while around. and so àwọn náà fún mi ní nǹkan tó tọ́ so listen torí pé ó jẹ́ ó jẹ́ first time àní o egbe ah, me ni community wide ó ṣerú ẹ̀ bíi ẹ̀mẹ́ta láàrin oṣù kan. Ah. Mm. tó bá ti mẹ́ lára ṣe máa easy. oye oye oye dasi dasi má ti kẹ́ mi báyìí náà ta ma tún tọ̀ pẹ́ má dá sí mú ẹnu mi kò dá sí. ló mú mi sí mú mi sí. Hmm o ti dobìnrin bẹ́ẹ̀ yẹn sìn ẹ́ ok so fọkàn balẹ̀. ẹ ń rí flush ẹ̀ máa tún tọ̀ ọ̀kan ẹ̀ á tún pọ̀ sí i. ẹ o máa dé mi o. ẹ jọ ẹ yẹ <laughs> ah òye ah, máa ń dùn gan. Mm. ẹ yẹn ló ń pè ní topmost topmost flush. ọ̀wọ́n kan náà ń pè é. ìmọ̀ pé èyí tí mo ṣe gan-an torí pé mo lọ́ọ̀bù yìí ṣá. ẹ torí pé mi náà lọ́ọ̀bù ẹ if not màá kàn ní ẹ lọ́ọ̀bì mi dẹ̀ níyàsẹ́ mọ́ màá kàn ní pátì mi lọ but now ìyàwó mi ṣe nìyẹn ọmọge ìyàwó mi ṣe wà okay chemistry chemistry. well madam I discovered pé látàrí àwọn oògùn tí ẹ lò láti fi terminate pregnancy yẹn ó ti affect womb yín gan a máa fi tó ẹ̀ sọ pé mi ò lè bímọ mọ́. well ọlọ́run ló nìyẹn lọ́dọ̀ tó bá ń ah. gbàdúrà nǹkan lè change. mo gbé o iye mi ti bàjẹ́. sísá ẹ tèkẹ́ yìí ẹ ẹ tèkẹ́ yìí ẹ má tún mú dára yín sọ́rí yẹn. gbọ́dọ̀ bọ́ ẹ jí dókítà. ayé èrè òkú fún àjẹwò ayé èrè ọ̀bàjẹ́ ẹ̀ tó ń ṣègùn èbó lọ́sọ̀rọ̀ kì sọ ọlọ́run ọba èmi nígbàgbọ́ pé kò sí tọ́lọ́run ò lè ṣe tó o sì rí ẹni tọ́lọ́run ò lè mú ọlọ́run ò tí ì ṣẹ̀dá rẹ̀ lóòótọ́ báńkì ṣe tiẹ̀ ọ̀sá lọ ṣùgbọ́n mo mọ̀ pé ẹgbẹ̀rún sàmú rẹ̀ kò lè sá mọ́ lọ́run lọ́wọ́. Bánjí náà tọ̀ ìyàwó káyìn ayé rẹ̀. Gbogbo ohun tójú mi ń rí ojú Bánjí náà ó rí káyìn ayé rẹ̀ ni. Sájàra nù. Mo nígbàgbọ́ pé kò sí tọ́lọ́run ò lè ṣe ọ̀bọ mi. Kẹ́misọ́lá kò sí tọ́lọ́run ò lè ṣe. Ṣé o ti gbọ́? Bánjí. Mọ̀ọ́rù jára nù. Ṣé o ti gbọ́? fi bàǹjí lẹ̀ bàǹjí ṣe tiẹ̀ ní. kẹ́mi ni mo ṣe báwo ni tiẹ̀ ṣe jẹ́ tọ́lá ní. Ah! Ah! Ah! bẹ́ẹ̀ ni èmi kẹ́mi sọ́lá ni tó wá ní àwọ̀ ẹ̀sán tọ́lá ìfẹ́ wù mí tó ń pè ní ọmọ tọ́lá ni. jọ jọ jọ ọmọ ẹ tọ́lá kẹ́mi òótọ́ ni mo ṣe nǹkan tí mo ṣe àmọ́ èmi kọ́ ni mo fa ikú ẹ̀. bẹ́ẹ̀ ni Banji ìwọ ló fa ikú mi lóòótọ́ ṣùgbọ́n ìwọ ló ṣe sábàbí ikú mi. ṣọlá kí ló ṣe náà. kò sí àwọn kan tó ṣe mí. ṣọlá ṣoṣù ọ̀ṣà. kẹ́misọ́lá i'm fine. ṣọlá iye kan lábàáwọn ojú méjì mi àti ẹ̀ náà lọ òpó ọdún méjì mẹ́ta mi dẹ̀rù pé ó jájòjì sáré nǹkan tó bá ń ṣe ẹ́ ó ń ṣe èmi náà jẹ́ kí n mọ̀ jẹ́ kí n mọ̀ nǹkan tó bá ń ṣe sọ fún mi ṣọlá. kẹ́misọ́lá. yes dear the truth ni pé nǹkan ń ṣe mí nǹkan tó kàn ń ṣe mí ni ò yé mi. kí ni ṣe. tí mo bá ta kò ní bá tó bá dé bá náà kí n tó débẹ̀ lèmi àti gbé. ṣọlá ò kì í ṣe jésù tó ń fòwe sọ̀rọ̀ èmi náà ò dẹ̀ ṣe disciple jẹ́ kí n go straight jẹ́ kí n mọ mi understand òun ta òun tọ̀ òun gbé jẹ́ kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Kẹ́misọ́lá nǹkan tó ń ṣe mí ò tí ì dáwọ́ dúró ah. ó rántí contract àwọn hòtẹ́ẹ̀lì tí mo ni mo fẹ́ bid fún. Mm, tó sọ fún mi the other time. offer me. ah thank God. there is absolutely nothing to thank God about. no today now. ó ní pé mo máa ń láti ní thirty percent gbogbo owó yẹn. Ah. màá kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe after tí màá ti ná thirty percent of my own money ìgbà ẹni wá ṣe tó fún mi lówó. irú orí wo nìyẹn ṣé orí àwọn pípù yìí kò dàbí ta fúnni lóko tí ọ̀pọ̀ ẹ̀rọ ni mo bá ti fẹ́ rí yẹn sìn. and i don't know how to raise that now i don't know. ọkọ mi ṣebí thirty percent lọ ní kò wá ọlọ́run máa ṣe náà. how long ni màá fi dúró tó pọ́lọ̀ fẹ́ ṣe tí ó dẹ̀ ṣe. ṣé bá ń gbìyànjú adé ń gbàdúrà so ẹni tó bá ti ń gbìyànjú tó dẹ̀ ń ṣàdúrà nǹkan tó fẹ́ ọlọ́run máa ṣe. see i am getting old mo ti ń dàgbà ọdún mélòó mo fẹ́ fi dúró de pọ́lọ́ máa ṣe. orí wáyé ibi tí ń bàjẹ́ lọ. ayé ò ní bàjẹ́ má sọ̀rọ̀ òdì sí rẹ̀ ṣọlá ṣé òun ò ní bílíìfù rárá ni. ibi thirty percent lówó tó ń wá ọlọ́run máa ṣì nà án ṣọlá it's okay. fadékẹ́mi sọ́lá. ó màmí. èyí ti rí ìwọ nìkan dájókòó àyín òun ronú èmi ló dé mo ronú ọkọ mi kí ló dé kí ni tí ń ṣẹlẹ̀. ẹ dúró náà girama mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín kí ni ìdí tó fi jẹ́ wípé ẹ̀yin lẹ ń bọ òrìṣà idẹ. màmí ṣebí ẹ sọ fún mi pé ọkùnrin ló lẹ́tọ̀ọ́ láti máa bọ ni. ṣé torí òrìṣà adẹ ló fi jókòó sí yìí tó ń ronú. mami ẹ dá mi lóhùn ìbéèrè mi náà. bó ti rí mo sọ fún ọrùn hmm. ọkùnrin ní wọbẹ̀ àwọn ọkùnrin ní sì bọ́ obìnrin yìí wọbẹ̀ ṣùgbọ́n tọkùnrin bá ti tán lẹ̀ obìnrin wọbẹ̀ yóò bọ́ ṣùgbọ́n obìnrin tí ọba wa bọ́ yóò dóbìnrin tí ò lè bímọ mọ́ so sì wàá mọ̀ pé mi ò bímọ mọ́ ìdínú tí mo fi fara mi kalẹ̀ tí mo fi ń bọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá rẹ tọ́jọ́ mọ̀ mi ní máa bọ́ ṣùgbọ́n gbà gbogbo ẹ̀ ti rí bó ti lóhùn ó rí ló fi wá kàn mí ló fi jẹ́ pé mi mọ̀ ń bọ́. so nǹkan tí ẹ̀ ń try láti sọ fún mi sì ni pé obìnrin tí ò lè bí ọmọ mọ́ òun ni ó ní ẹ̀tọ́ láti wọ inú ilé òrìṣà idẹ. bẹ́ẹ̀ ni. ọkùnrin hmm. wọ́n máa sọ pé ejò lọkùnrin wọn máa ṣe lẹ́nu fún ṣé kí n lọ gbé òrìṣà idẹ. tọ́rọ̀ yóò wá ní lẹ́yìn báyìí ìyá àgbà dẹ̀ sọ ìyá àgbà sọ gbogbo ewu tó rọ̀ mọ́ wípé kí n gbé òrìṣà idẹ tí bá lọ gbé òrìṣà idẹ ṣé kò kú lẹ́yìn tó bá wá lẹ́yìn ẹ̀ ṣé ọmọkùnrin yìí máa dún máa mọ́ fún mi báyìí. ti ń ṣe ìyá àgbà sọ gbogbo ewu tó rọ̀ mọ́ òrìṣà Ẹ̀kẹ tí bá wa torí ìfẹ́ tí mo lọ bí òrìṣà Ẹ̀kẹ tọmọ ọkùnrin bá wa kọjú mi sórùn alẹ́ ńkọ́ ah! ṣé kí n mọ̀ lọ bí o e? máa fún mi ìdí owó yìí mi ò gbé. 又逼，又多少？ ni kíní ti ń ṣe àti pé kí ni tá máa ṣe sí i. kò tí ì pẹ́ tó bẹ̀rẹ̀ náà mo dẹ̀ ti wá wọ́n ti ń bá mi ṣe nǹkan sí i wọ́n dẹ̀ sọ pé ó máa lọ. wo sórí ọ̀rọ̀ owó yìí ló wà very important kó lọ fi ṣe contract tó sọ pé ó fẹ́ fi ṣe. no no no no nothing is as important as ìwọ sí mi. Si nǹkan tó ń ṣe gangan ni ó jẹ mí lógún sí bóyá ká tiẹ̀ fowó tó kó wá fún mi owó contract tó sọ ẹ bóyá ká tiẹ̀ fi tọ́jú wọn. ẹ rárá o jọ torí Ọlọ́run ṣọlá contract tó fẹ́ fi owó yìí ṣe ó ní kó lọ́ọ́ fi ṣe o jọ. ṣé ló sìn wípé ó mọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó kárẹ̀ ìyá ló wá important sí mi ikú àjọkú ni àwíwá àjọgbà ni you see mi mi lè gbáyé láì sí wọn bẹ́ẹ̀ i can't live without you ìṣòro jẹ́ ká wá nǹkan ṣe sí i. ara mi máa yá. Oh, wait ṣé wọ́n dẹ̀ ní ẹ̀tẹ̀ ni. Eh, wọ́n sọ pé ẹ̀tẹ̀ ni but ó máa lọ wọ́n sọ pé ó máa lọ. wọ́n ló máa lọ. yes. ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ máa lọ ṣé ẹ̀tẹ̀ máa ń lọ bẹ́ẹ̀ yẹn ni. ah mi ò lè fa adẹ́tẹ̀ o. àfi kí n wá wọ̀rọ̀ kan fi ṣàdá alátiṣe ló máa ń má ti ṣàárẹ̀ ṣá màá sá fún ni o kó má lọ infect mi. <laughs> owó ilé ìlú ṣe pàtàkì sí ìgbésí ayé tèmi náà mi lè bá fẹ́ lóbìnrin báyìí. baby yes, you know i love you so much yes, and i can't live without you sori. Sure láìsí ẹ láyé mi ò lè dáyé mi gbé I love you okay. Mm. Thanks, dear. And thanks for the money. Ah, ìwọ Ọlọ́run, irú àṣìṣe wo ni mo ṣe yìí o? Mo bá ti mọ̀ kí n ti fi ọgbọ́n béèrè lọ́wọ́ girama pé kí ló máa ṣẹlẹ̀ sí ẹni tí kò lẹ́tọ̀ọ́ láti wọ ilé òrìṣà idẹ. Ah, tèmi mà sí bá mi pò ó. ọ̀ èmi ni jọ èmi ni èmi ni. ẹ ah. eh, jọ torí Ọlọ́run mo bẹ̀ mo fi Ọlọ́run bẹ̀ ṣíjú àánú mi bó ṣe ń dà mí láàmú kò sí nǹkan tó máa dà fún ẹjọ́ iṣẹ́ èṣù ni. iṣẹ́ èṣù ni kí ni Bánjí ó fi ayé aláyé tún ti tiẹ̀ ṣe mo fẹ́ kó rántí pé tí ò bá ṣẹ́ oyún tó ṣiṣẹ́ fún mi lọ́jọ́ kìíní àná ayé mi ò ní rí bó ṣe rí yìí o. farabalẹ̀ ọmọ mi ara rẹ̀ ó yá ẹ̀tẹ̀ ló dàbọ̀ yìí. bẹ́ẹ̀ni kódà mi ń pè ní ọfọ. ẹni tó ní wá tọ́jú rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ gidi ni farabalẹ̀ ara rẹ̀ ó yá wo ìpèsè ọwọ́ mi tí n bá ti sá bí ológun ṣe ń sá ọwọ́ kan lẹ̀tẹ̀ ara rẹ̀ ó fò kúnlẹ̀. kúnlẹ̀ má bẹ̀rù àwọn ló ń tọ́jú èmi náà. kókó lórúkọ tá à ń pe fá àjàwọn oko lórúkọ tá à ń pe ṣòdàrà kò sí nílé kò sí níta lórúkọ tá à ń pe ìyá mi olókìkí òru. kú oríire orúkọ rẹ ti yí padà kó lówó labí ó ti di owó blo kó máa náwó lọ bí ẹlẹ́dà ni. Ah, bàbá ó ti kú. kò kú yóò dé tàwọn kó tó gbẹ̀mí mi. yóò dájú lé wọn kó tó kú. bẹ́ẹ̀ ni. ẹ ṣe bàbá. Ah. fadékẹ́mi sọlá fadékẹ́mi dìde. So fadékẹ́mi dìde ńlẹ̀. ìyá àgbà àti kẹ́mi náà ti kú. kẹ́mi ṣe kí ni. àti kẹ́mi ti kú. Ah. ẹ tẹ̀lé ah. ò ṣáadé fadékẹ́mi èyí tó ṣe fún mi yìí ò Ah! Ah! Ha ha ha ha ha ha ha ha! pàdé kẹ́mi. ṣùgbọ́n ṣá o Bánjí ọjọ́ tí a bá rí ibi níbi ń wọlẹ̀ mo fẹ́ kí o rántí àdéhùn tó ṣe fún mi lọ́dún náà lọ́hùn o ní ayé kan ṣoṣo ní ayé mi àti ẹ ayé náà lájọ fẹ́ máa gbé báyìí o Bánjí. àmọ́ ìjà àjọ lọ. àjọ máa gbé ni o Bánjí àjọ máa gbé ni. ẹ wo. ẹ tó sì fi sọ lẹ́yìn ẹ má fi orí já ilé agbọ́n dásí kan tí ò kọ ẹ bá jí ló pe ṣoṣo ẹ jẹ́ kó rí ṣoṣo. ìwọ ti ta ni mo pọ́ ní ẹni mọ́ ní orúkọ Jésù Kristi kó o fi banjí sílẹ̀. àmín àmín mọ̀. kébì fi banjí sílẹ̀. bẹ́ẹ̀ ni. <laughs> kò jọra ọ̀ bẹ́ẹ̀ ni àlá tí ò lè ṣẹ́ni má wulẹ̀ sùn débi pé o máa hàn tó fi máa láàlákàlà. ìwọ mo ti ọ̀rọ̀ Ọlọ́run mo fi bá ọ wí ọ̀rọ̀ ọlọ́run wípé olúwa àwọn tí yọba ń jí lẹ́nu ti pọ̀ tó yìí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó dìde sí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó wí sí ọkàn rẹ̀ wípé ìrànlọ́wọ́ kò sí fún nípa ti ọlọ́run ṣùgbọ́n òun ọlọ́run ni ọ̀sà fún àti ògo rẹ̀ àti òṣìṣẹ́ orí rẹ̀ sókè òun ti gbé ohùn rẹ̀ gbígbẹ́ sí wọlúwa bẹ́ẹ̀ ni ọgbọ́n rẹ̀ láti òkè mẹ́rẹ̀ wá òun sì ó sì jí nítorí tí wọlúwa tì lẹ́yìn òun kì yóò bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun ènìyàn tí wọ́n rọ̀gbà yíká ìdí yóò ti bọ́ ọlọ́run gbàlá rẹ̀ jésù kristi ni agbára wa. àmín. ọjọ́ lọ́run ṣùgbọ́n wọn wá ní agbára rẹ̀ àṣà rẹ̀ àti olùgbọ́ rẹ̀ sókè òun ní ìwé ọdún ẹ̀mí mímọ́. ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ti lọ ó ti lọ ó ti lọ. Ah, ah! ah! ah! thank you, Jesus. Eh, thank you. Thank you, Jesus. Thank you, Jesus. ya ṣe. yóò jọ kí ni mo ṣe fún tẹ̀sán làwọn ìgbà jíjẹ yẹn. ọ̀gá ìyàwó yóò súnmọ́ iye ìkọ̀ sẹ́ni kankan tó gbá yín lójú. irọ́ kì í ṣègbà tí ìyàwó lè gbàjúlẹ̀ fún mi o ẹ̀dùn gbogbo mi ti dúdú o. má bọ̀ ọ́ ah! bọ̀ kò lè yé yín ni ṣẹ́rí máa títẹ̀ ń wò lẹ́lẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe dúró títẹ̀ ń wò kò sójú kankan mọ́kàn ràn kalẹ̀ lẹ́nu kò ríran ṣùgbọ́n lè tí ò bá gbẹ̀mí rẹ̀ òun ni ẹ̀mí wọ́n ti bá tó ti lọ. ẹ jọ tó lọ ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ẹ wo ẹ bàbá ẹ súnmọ́ bí ẹ bá mi bẹ̀ yá àdúrà ìjọ. ibi tọrọ ìwà kù sí báyìí àdúrà ló bá dé o. ọ̀gá. àdúrà sì ló lè ṣẹ́gun àmọ́ ọ̀rọ̀ ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láì jìyà àdúrà làwọn mọ̀ gbà fún ẹ̀yìn ọmọ wa. ẹ yàdùà ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ wá ẹ yàdùà yàdùà ẹ wò bàbá ẹ súnmọ́ bì ẹ wò wò ẹ kúnlé kúnlé ẹ bá yàdùà dà gbé báìbù oh lèmi lórí mi rí kankan gbọ́ ẹ ti dúdú. ẹ bàbá bàbá ẹ jẹ dúró ti bẹ́ẹ̀ ẹ bá jò bẹ́ẹ̀ jọ. àwọn fàdúrà àwọn ọ̀gbẹ́ni Bánjí lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ pẹ̀lú àmì olúwa wa. ẹ jọ ẹ ẹ bàbá bàbá ẹ wọ ẹ bá mi sọ fún bàbá ẹ wọ bàbá bàbá ẹ wá gbé ẹ wọlé mi lórí bàbá bàbá bàbá náà kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀ jọ̀ọ́ jọ̀ọ́ kúlẹ̀ wá bàbá bàbá bàbá ẹ wá jọ. zigzag. اللهم صل على آمين اللهم صل آمين بارك على الكريم آمين Ah, kò ah. É ah, é ah você ànábì ìfẹ́ kó ṣe pé béèyàn você lálejò kéèyàn á sìn kẹ́yìn mọ́gbà gbogbo ládàtà yẹ̀sì ní díẹ̀ sí yẹ̀sì ní díẹ̀ sí. Mr. Kúnlé ah wá ẹ wá. ṣe rí ìfẹ́ kó dàbí pé ìfèsìlé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá mi sọnù lé òun náà ló jẹ́ kí n wá ní kẹ́ ẹ wá ní kí n ṣàlàyé kó tó di pé ẹ padà wá nígbà tí mo ní ẹ padà wá ṣe rí lọ́rọ̀ tó ṣẹlẹ̀ yìí gẹ́lẹ́ ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà yà nàbí Musa ọkùnrin kan lọ bá nàbí Musa ní mọ̀ọ́sẹ̀ ọlọ́run Musa ní kí ló ṣe olóhùn pààyàn ní àà Musa lè dé ibùdó ọmọ lọ ẹ̀tì mú pàdé gbogbo sọ̀gbà wọ̀lọ̀ Musa lè ṣèwà rí wáyé látọ̀dọ̀ Ọlọ́run pé ìwọ Musa sí wọ́n lọ dáa tó ní kò nira foríjì èmi Ọlọ́run so níná tó fi sí àgbo ládìjẹ́ náà tó fi wọ̀ òun náà lè wípé èmi alára ènìyàn lásán kémi tó wá sọ pé gbogbo ẹjọ́ tẹ ẹrù kalẹ̀ ẹ̀gbọ́n Mr. Kúnlé ò ní náà náà ọ̀tọ̀ sí mi lẹ́nu ló ṣe ní ẹ padà wá tó bá di ọjọ́ mẹ́tọ̀ ni gbogbo àdó àti mo ní ẹmọ sáà dédé mi náà bá ṣe bọ́lọ́wọ́n yáfi rẹ̀ bí òní yáfi rẹ̀ ọlọ́wọ́n fà pẹ́rẹ́ hàn wá torí pé wa ma tasha'una illa yasha'allahu rabbul alamin ṣe ẹ̀sìn àforíjì ọlọ́run tẹ́ ń wò àfúwò ọlọ́run ìṣẹ́gbẹ́ rẹ̀ ọ̀tọ̀ ní gàfúrú ọ̀tọ̀ làfúrú àmójúkò àtàforíjì wọn jura wọn lọ ẹ̀ńtọ́ náà bá sàmójúkò fún kò ní béèrè ìtòsí àmẹ́ tọ́lọ́run bá forí jìn ọlọ́run ó fìyà jẹ yóò sì ní tọ́lọ́run ó gbà lára ẹ̀ ẹni tó rà forí jẹ ọlọ́run àmọ́ kò ní jí àjọ gbọdọ̀ lè kí á mọ̀ so nídìí èyí pẹ̀lú ògo ọlọ́run ẹ padà wá níjọba ẹ̀tọ́ ẹ̀mí ọlọ́run ó bá wa yẹjú rẹ̀. àfà àfà ó dàbí pé ẹ̀ mọ̀ bọ́rọ̀ ìṣèlú ṣé rí Bánjí tá a sọ yìí tí mo lẹ́gbọ́n mi òun ni gilẹ́yìn ọgbà mi àfa tí Bánjí bá kú mo ti kú ayé mi ti bàjẹ́ àfa. ntọ́nà wọn ò fẹ́ òun kan lè máa sọ lẹ́nu. wàá ti fọ́ lójú àfa. kéèyàn máa sọ wípé eh, tẹ́nìkan bá ti kú òun ayé òun ayé òun ti bàjẹ́ ẹ eh, Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ rárá ẹ má sọ bẹ́ẹ̀ má o a ah, má sọ bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ rárá ṣe é rí ntọ́nà fẹ́ràn jù náà ni pé kéèyàn gbọ́ ara lé e nígbà tẹ́ bá ní bẹ nígbà tẹ́ gbọ̀n yín bá ti kó nu ayé yín ìkíní kan ti bàjẹ́ ṣé ọlọ́run tó dẹ́gbọ̀n yín ó kò láyé ni hmm, ẹ má sọ bẹ́ẹ̀ náà ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ o hmm. torí náà ọ̀rẹ́ yín mọ̀ mí ó mọ̀ pé tọ́lọ́run ò sọ àbí tá ànábì ò sọ ànábì tẹ́ rí wọn kò í ṣe ìfẹ́ inú ara rẹ̀ tọ́lọ́run bá ní ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ tọ́lọ́run bá ní ọ̀sẹ̀ ní ọ̀sọ̀ èmi náà wà ní sọ̀rọ̀ fẹ́ inú tọ́lọ́run bá fi hàn mí gẹ́lẹ́ òun náà ní sọ fún yín tó bá dijọ́ mẹ́tọ̀ ni ẹ máa padà bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ti fà pẹ́rẹ́ hàn wá àfa ṣe mọ̀ pé èmi rí yín tán mo dẹ̀ nígbàgbọ́ lóhùn látara yín gbàdá ti dọ́dọ̀ yín pẹ̀lú nǹkan lóhùn nígbà gbogbo yín yẹn. èmi náà máa ọlọ́wọ́ sí pẹ̀lú nǹkan lọ́rọ̀ mo sì ṣe sí ìṣẹ́ ọ̀rọ̀ pẹ̀lú òkú ọ̀rọ̀ ẹ̀sùn ẹ̀fọ́ kan balẹ̀ ẹ máa ṣe jẹ́jẹ́ ẹ máa ṣe jẹ́jẹ́ o ẹ máa ṣe jẹ́jẹ́ o ah, ah. àwọn ọmọ sí i bá ti wàhálà tó ọ̀tọ̀ wa àwọn ọmọ fìtínà sẹ̀mọ́ awálé àrà àbá káàkiri. Ah. bisimilahi rahmani rahimi afaraita alladhi tawalli wa atọ kọlila wa gide ile ilemọlọgẹ ebe vahuwa yare amlam yunamba bima sufi muse. وإبراهيم الذي وفيه ألا تزر وزيرة وزر أخرى وليس للإنسان إلا ما سعى وعليكم السلام أبي استقبل ẹsìn márìn ẹjọ àwọn bàbá tiwa tó kọ́ wa ń kéwù téèyàn bá ń sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ bóyá pé bí ọ̀rọ̀ náà lè sọ lọ́wọ́ tálejò bá wọlé àwọn bàbá wọ ní tìjú rẹ wọ́n ní ẹ ọmọ náà nìyín ẹ lọ tún wá yín ṣe àmọ́ bí èèyàn bá ń kọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ táwa ń dá táwa ń sọ̀rọ̀ àwọn ẹni rí àbá ń sọ̀rọ̀ ibi tọ́lọ́ ti sọ̀rọ̀ àlìjẹ́nà àwọn bàbá wọ́n ní mọ̀ bọ̀ mọ̀ bọ̀ ọmọ àlìjẹ́nà ní àmọ́ bí táà ń kà lọ́wọ́ tẹ̀yìn fi dé à ń sọ̀rọ̀ àwọn tí wọ́n ṣeré díẹ̀ tí wọ́n tún ṣèkà díẹ̀ àtẹ̀tẹ̀ wá débi ọ̀rọ̀ àwọn tí wọ́n ṣeré dáadáa bí àwọn anábì Ibrahim tó ẹ pẹ́ ní eré lòun tiẹ̀ náà lè wá wọlé ajẹ́pẹ́ ní eré lẹ́yìn náà tó ẹ̀yà ọmọ ṣeré ni o ẹ̀ mọ̀ jẹ́ tí ọmọ ṣeré díẹ̀ tí ọmọ ṣèkà díẹ̀ eré ni kẹ́ ẹ mọ̀ ṣe bí ọ̀rọ̀ bàbá wa sá sílẹ̀ tó ní ni ẹ ṣe o ẹ máa sọ ká ó ti rò ó pẹ́ tó kàá jìyà dájúdájú rere lolúwa fi ń san rere ó ti jẹ́nu Mr. Kúnlé nípa ọ̀rọ̀ ẹ̀gbọ́n yín ah. mo ní ẹ padà wá lónìí ẹ̀san lókè o àlọ́ lọ àbọ̀ tí wàá bọ̀ báyìí àfa náà àlọ́ ló lọ àlọ́ ti lọ àbọ̀ tí wàá bọ̀. àbọ̀ ti bọ̀. Ah, ẹ má bínú kò yé mi o. ọmọ ìyá yín nígbà tí ń bẹ ní Ṣàngó Òde ó fa gbùrù gbùrù tó wá fà níjọ́ náà lọ́hùn ló wá fa gbóníṣe. tòun ti gbogbo ẹ kò wá tọ́ sí mi lẹ́nu o. èmi kọ́ lọ́lọ́hùn ọlọ́run sì lọ́ba aláforíjì torí ọlọ́run ni kò sẹ́sẹ̀ tó wọ́n lè foríjì yàn ilà bishirikillah àfẹ́ tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run nínú gbogbo àdúrà tá a wá ṣe àti istik báwo tá a ṣe àti ìròyìn tí mo ní káyìn náà mọ lọ sí àpẹẹrẹ tọ́nà wá fi hàn mí ni wípé ọmọ ìyá yín kò rá mojúkú ọlọ́run àmọ́ra àforíjìn hmm. torí pé àmójúkú ọlọ́run èsẹ̀gbẹ́ àforíjìn ọlọ́run ẹ̀rí pé mo sọ bẹ́ẹ̀ náà fún yín jọ́ kínní àná ìjẹta tẹ wá ẹni tọ́nà bá ṣe àmójúkú òfin ọlọ́run ní béèrè ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ èyí náà ẹ̀ wò ọmọ tó ṣẹ̀ wá lólé tá a mẹ́gbà tá a wá kó owó fàì fàì fàì ọ̀yá káwọ̀ rẹ sókè ó dijú rẹ ẹnìkan wá wọlé ọ̀nà ẹ̀dá kẹ́ bá ń foríjì ọ̀yá máa dìde ẹ̀tún wá fún lówó ẹ̀fún lóúnjẹ ó rà foríjì nù àfúwò àmójúkú ọlọ́run bí bá ti sẹ̀tẹ̀ wẹ́kàn máa lé kó bẹ́ẹ̀ lásán ni ẹ sàmọ́ mójúkú oníláìfilẹ̀ ẹ̀ ní báwí ìdí nù tó fi jẹ́ pé àforíjì ọlọ́run lọ́mọ ìyá yín torí pọ́lọ́ sì fẹ́ràn rẹ̀ kò fẹ́ fi ìyà jẹ́ níjọba àlùkìyàmọ̀ kò fi ní kò fi ojú fífọ́ kò fi sàmìwò fóun náà mo ah! ti jẹ́ nù kò wá sí kọ́kọ́ tẹ̀. kò sí nǹkan tó lè ṣe sí. ẹ rí i pé gbogbo àwọn ẹni ọlọ́run tẹ gbó kọ wọn káàkiri ni bí kẹlòmíì kójoojú lọ́lọ́run fi sàmìwò ẹlòmíì ẹsẹ̀ ẹlòmíì àárẹ̀ látara pé ẹnu wọn bá àṣìṣe táwọn náà ṣe tọ́lọ́hún ò sì fẹ́ disappoint wọn jọ gbọdọ̀ kìyàmọ̀ yóò fi yóò ṣe àmì òwò fún wọn. nídìí èyí bọ́mọ ya yóò ṣe bọ́ ló lọ́nu o ti jẹ́ nu bọ́mọ ya yóò ti mọ́ ló lọ́nu àfa là á ẹ̀yin ní kẹ́kún fàdúrà. kò sí nǹkan kan tá a lè ṣe sí. kò sí nǹkan kan tá a lè ṣe sí. àfi ká máa gbàdúrà. bẹ́ẹ̀ bá sì rẹ ni tó lóun ọ̀la ojú rẹ̀ kọ́ lọ́la ẹgbẹ́ lọ́bẹ̀ àwọn ọlọ́dọ̀ tèmi ṣàgbọ́ra mi àfa àtijọ́ nù ẹ̀yin ò gbọ́ wákàtí àwọn tó mọ wákàdá tí wọ́n máa ń dá ni wọ́n ní ẹ̀dá tí ń ṣe ibi tí ń tún dunnú ẹ̀dá tí ń ṣe ìka tí ń tún iyọ̀ sí ìjọ tọ́lọ́hún bá mú kò nílé bọ́ hmm. bọ́lọ́hún bá mú kò nílé la sọlọ́hún dẹ́ sọ̀jàn mọ́ mi ire ló pé ká máa ṣe ká ire ló pé ká mi á ṣe é ẹ̀san ni ẹ̀san ni Mr. Kúnlé ẹ̀san ni ẹ̀san ni fífọ́ lójú ọmọ ìyá yín ẹ̀san ni ẹ̀san ni alọ́ ló lọ abọ́ ti bọ̀ alọ́ ló lọ abọ́ ti bọ̀ bó ti jẹ́ nù àti wípé ẹ̀yin jọmọ ìyá tó dáa nípa tí ì bá ṣe pé ẹjọ́ ọmọ ìyá gidi ọmọ ìyá mi ọ̀wọ́ èpo náà ń bára wọn lá bó bá ti di tẹ̀jẹ̀ ajá wa ń gbéra. àṣegbé kò mà sí àṣepamọ́ ló wá àlọ́ lè máa sáré àbọ̀nà ọba àṣepé kò má sí àṣepamọ́ ló wá àwọn lè má ifemi, àbọ̀nà ọba ọkọ mi ẹ̀yìn jíròrò mi ìfẹ́ òtítọ́ ni mo bá ọ lò ìfẹ́ afábíyẹn kọ́ ni ìfẹ́ mi ẹ̀yin jú mi yìí jẹ́ máa bá ẹ lọ àlọ́ rẹ̀ ó kábọ̀ sàn wá rẹ̀ àṣegbé kan máa sí àṣepamọ́ ló wá àlọ́ lè máa sáré àbọ̀mọ̀ bàbá àṣegbé kò máa sí àṣepamọ́ ló wá àlọ́ lè máa sáré àbọ̀mọ̀ bàbá alálẹ̀ bínú tọ́nà kò sí inú ẹ̀dá jìnnà inú ayé pé bá ojú ọlọ́rẹ̀ máa fi gbòógì ẹ̀sán bọ̀ ọ̀rẹ́ mi àlọ́ ẹ̀dá òun ló òwúrọ̀ wa òwúrọ̀ wa kẹ̀dẹ̀rẹ̀ o kò lè bọ̀ wa kẹ̀dẹ̀rẹ̀ o kò lè bọ̀ sàn ẹni jẹ́ ọ̀sán.